ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbànú fún ọlọ́run alágbára gíga ọlọ́run àìkú àìsá àìdìbàjẹ́ ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa wà títí láéláé ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó lè pa tó lè sọ di àyè ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacobu ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣe olúwa fẹmi gbọ̀nrún yín ká ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ìlérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ajé ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún twenty twenty two àkòrí ọ̀rọ̀ yanjú wa ti òwúrọ̀ yìí náà ni ìwọ ju aṣẹ́gun lọ apá kẹsàn-án ìwọ ju aṣẹ́gun lọ apá kẹsàn-án ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ la mú láti inú ìwé Jòhánù orí ìkẹrin ó dín ní ogún ẹsẹ̀ ọgbọ̀n sí ìkẹta ó lé ní ọgbọ̀n nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo ìwọ kò ní kí a bi ọ́ léèrè nípa èyí tí àwa gbàgbọ́ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni ìwọ ti jáde wá jésù dá wọn lóhùn pé ẹ̀yin gbàgbọ́ wàyí kíyèsí wákàtí ń bọ̀ àní ó dé tán nísinsìnyí tí a ó fọ́n yín káàkiri olúkúlùkù sí ilé rẹ̀ ẹ ó sì fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kì yóò ṣe èmi nìkan nítorí bàbá ń bẹ pẹ̀lú mi nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú ṣùgbọ́n mo ti ṣẹ́gun ayé kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa olùfẹ́ ọlọ́run tí ó dá dáfídì àti pọ́ọ̀lù àpọ́sítélì nídè yóò dá ìwọ náà àti àwọn aráalé rẹ nídè lórúkọ Jésù Dáfídì sọ fún Gòláyàtì nígbà tí ó dojúkọ láti bá a jà wípé lónìí Ọlọ́run yóò fi ọ́ lé mi lọ́wọ́ a rí pé Dáfídì pe èdè yìí pé lónìí kò sọ wípé ọ̀la ǹjẹ́ lónìí bí ìwọ náà bá ti mọ Kristi ó lè fi ọwọ́ rẹ kàn án tí ìṣòro ayé rẹ yóò sì di ìgbéga Ọlọ́run Olódùmarè ń sọ fún ọ pé kí o dúró gírí o sì gbọ́dọ̀ dúró gírí nítorí pé ìṣẹ́gun rẹ ó dájú Torí Ọlọ́run yóò mú kí ohun gbogbo kí ó ṣiṣẹ́ pọ̀ fún ire rẹ̀. Ní ìgbà mìíràn olùfẹ́ a máa ń gba ìmọ̀ra láàyè láti dínà ohun tí Ọlọ́run ṣe láyé wa. Àpẹẹrẹ eléyìí sì ni ohun tí ó ṣẹlẹ̀ àbí ohun tí Ọlọ́run ṣe láyé Jósẹ́fù ní ìgbà tí àwọn arákùnrin rẹ̀ tí wọ́n tà á sí oko ẹrú. Ní kúkú àkókò yìí àwọn ọ̀tá rò pé àwọn ti borí Jósẹ́fù ṣùgbọ́n Ọlọ́run ṣiṣẹ́ lábẹ́lẹ̀ lọ nínú ayé rẹ̀ ó sì mú kí àwọn ọ̀tá kí wọ́n pàdánù níkẹyìn èyí ni ó wá mú kí Jósẹ́fù sọ fún àwọn arákùnrin rẹ̀ wípé ẹ̀yin lérò nǹkan wọ̀nyí fún ibi ni ṣùgbọ́n Ọlọ́run yí padà sí rere jẹ́ gbogbo ìkọlù ọ̀tá dojúkọ ayé rẹ òun náà ni yóò já sí èrè fún ọ ní orúkọ Jésù olùfẹ́ bí o bá fi ìkàlẹ̀ ọkàn àìní ìgbàgbọ́ dojúkọ ipò ayé rẹ mo fẹ́ kí o mọ̀ wípé o ti pàdánù ogun náà nínú ọkàn rẹ náà gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n fẹ́ lọ ṣe alamí ilẹ̀ ìlérí tí àwọn kan sọ wípé àwọn kò ní lè wọ ilẹ̀ náà àrípẹ́ Ọlọ́run sọ fún wọn pé bí wọ́n ti rò lọ́kàn wọn bẹ́ẹ̀ náà òun náà ni yóò sì rí fún wọn ò sì wọ ilẹ̀ yìí olùfẹ́ àwọn kan ti pàdánù ogun tí ó ń kojú wọn náà nítorí àìmọ̀ wọn pé tí wọ́n kọ́ ni láti jagun náà torí pé ogun náà ti Olúwa ni ǹjẹ́ olùfẹ́ kí ni ọ̀tá rẹ ń sọ kí sì ni ìwọ ń gbàgbọ́ mo fẹ́ kí o mọ olùfẹ́ pé orí eékún wa náà ni àwa ti ṣe ọmọ ọlọ́run ti ń ja ogun wa ní kíké pe ọlọ́run nínú àdúrà àdúrà wa náà tí a sì wá ń gbà ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ẹ̀ṣẹ̀ kíkàn òun náà ni yóò máa jẹ́ ní ara àwọn ọ̀tá wa torí pé ọlọ́run tí ó ń jagun yìí fún wa kì í lo agbára ti ayé yìí láti fi jà ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n sọ fún wa pé nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Olùfẹ́ nípa Olúwa ni àwa ṣe ń dúró gírí tí a ó sì máa mú ìdúró wa síbẹ̀ nítorí pé àwa tí à ń gbé inú Kristi àwa ti ju aṣẹ́gun lọ. Olùfẹ́ bí o bá rí ọkùnrin kan tí ó ní Ọlọ́run nínú ayé rẹ̀ tí ó sì ń sìn ín, ìbéèrè tí a ó máa béèrè ni pé kí ni ohun náà tí ọkùnrin yìí kò lè ṣe? nígbà tí ó jẹ́ pé pẹ̀lú Ọlọ́run ní ìhà ọ̀dọ̀ rẹ̀ o lè ṣe ohun gbogbo. Torí náà nígbà tí ọ̀tá bá dojú ìjà kọ ọ́, ìwọ ṣá máa sọ fún ara rẹ pé kí ni ọ̀nà tí n ò lè ṣe? Ní ìgbà tí ọ̀tá bá wá bẹ̀rẹ̀ sí gba ìgbájú ìgbámú lọ́tùn lósì láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn kò ní máa bi ọ́ pé kí ni o lè ṣe mọ́ nítorí pé Ọlọ́run yóò máa jà fún ọ, kò sì wá ní ṣe pẹ̀lú ọjọ́ orí tàbí ìgbésẹ̀ rẹ olùfẹ́ ọlọ́run kì í fi ẹnikẹ́ni ṣeré rárá ní ìwọ̀n ìgbà tí ẹni náà bá ti jẹ́ ọmọ rẹ̀ ó wá lè yàn wáyé yálà láti gba ohun tí ọ̀tá ń sọ gbọ́ láti máa gba ohun tí aráyé ń sọ gbọ́ tàbí láti gba ohun tí ọlọ́run wí gbọ́ olùfẹ́ mo fẹ́ kó mọ̀ pé kò ṣe pàtàkì láti máa tẹ́tí sí ohun tí ènìyàn bá ń sọ nípa rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ jẹ́ kí ohun tí ọlọ́run sọ nípa rẹ̀ jẹ́ kí ó jẹ́ ohun tí yóò máa jẹ́ ológún ní gbogbo ìgbà ohun yòówù tí ó wá lè jẹ́ àìlágbára rẹ tàbí ìbẹ̀rù rẹ o ní láti wá nǹkan ṣe sí wọn bí bẹ́ẹ̀ bá kọ́ àwọn nǹkan wọ̀nyí yóò máa dènà àwọn àdúrà rẹ torí náà olùfẹ́ o ní láti yí ara rẹ wò gidigidi kí o sì gbà wípé o ní àwọn àìdá kan tí ó wà nínú ayé rẹ láti bá a lè wá àtúnṣe tí ó yẹ ṣe sí àwọn àìdá náà mo wá fẹ́ kí o mọ̀ olùfẹ́ wípé ó lè ṣẹ́gun ohun gbogbo àti àwọn àìlágbára inú ayé rẹ̀ wọ̀nnì ṣùgbọ́n ní àkọ́kọ́ ná ìwọ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìṣesí àti ìhùwàsí rẹ̀ wọ̀nnì torí pé o ò ní láti dúró de ìgbà tí a bá ń pọ́n ọ lójú nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí ó tó di pé o ó wàá sá fún ẹ̀ṣẹ̀ ìwọ àti èmi mo fẹ́ kí o mọ̀ wípé a kì í ṣe aṣẹ́gun nìkan ṣùgbọ́n àwa ti ju aṣẹ́gun lọ nínú ipòkípò àti àyíkáyè tí a lè wà láàyè nípasẹ̀ Jésù Kristi ẹni tí ó sọ wá di aṣẹ́gun mo sì gbàdúrà wípé agbára ìṣẹ́gun náà tí Jésù fún wa yóò ṣẹ́nu ayé ìwọ àti èmi yóò sì fi hàn fún ayáráyé pé àwa ti ju aṣẹ́gun lọ nítòótọ́ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ̀yin ni ẹ dá Dáfídì Dáníẹ́lì paul àti àwọn mìíràn nídè ẹ jọ̀wọ́ ẹ dá èmi àti àwọn ọmọ mi náà nídè lónìí ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ yí àwọn ìṣòro ayé mi padà kí ẹ sọ wọ́n di ìgbéga fún mi ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta bàbá mi àti ọlọ́run mi ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti má kojú àwọn ipò ayé mi pẹ̀lú ìkàlẹ̀ ọkàn àìní ìgbàgbọ́ ní orúkọ Jésù. Eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé ìwọ yóò ju aṣẹ́gun lọ nínú ipòkípò àti àyíkáyè tí o lè wà láyé yìí ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run yín ká. Bí ọ̀rọ̀ yẹn yóò bá ṣe ọ́ láǹfààní tí o sì di alábòkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ abọ́ àjọsìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ní promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimodu tola street off erikpon road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsàkókò máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án ààbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ti wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́ Ní orúkọ ńlá Jésù Kristì Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.